naam salaamu alaykum wa rahmatulahi wa barakatuh barakallahu fiikum nípa ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú pos àwọn ọ̀nà tí a fi ń gba owó tí a fi ń receive owó tó ti jẹ́ bí intermediary láàrin àwọn àti bank àkọ́kọ́ nínú àwọn kólúwẹ̀ táwọn èèyàn fi mẹ́kọ̀ọ́ owó lẹ́nu ni so gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú pé àwọn èèyàn rówó ń di ẹ̀ ìdájọ́ ẹ̀sìn tí ẹ̀sìn bá mú wá ó máa ń lágbára díẹ̀ pàápàá jùlọ tó bá bọ́ sí àpò wípé kò tẹ́ àwọn èèyàn lọ́rùn àbí kò lọ síbi tí wọ́n ń fẹ́ àkọ́kọ́ ẹni tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ máa ṣọ́ kí ni tó ń jẹ kí ni tó ń mu ó gbọ́dọ̀ rántí hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní la yazalu qadama abdi yawm al-qiyamah hatta yus'al an arba'a pọ́mẹ̀dé èèyàn kò ní gbé ẹsẹ̀ kan sí kejì tí ọlọ́run bá máa fi bí nípa nǹkan mẹ́rin nípa inú ẹ̀ àmẹ́lìhì nípa owó ẹ̀ minhayi sukutasaba ibo ló ti rí wàfíìmọ̀ ànfàkọ̀ orí kí ló ná sí látara bẹ́ẹ̀ la sì gbọ́dọ̀ ṣọ́ra a sì gbọ́dọ̀ ṣọ́ra níbi akílẹ̀ àmúwárí náà sí bilbatil ìmọ̀ jẹ owó àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ àkọ́kọ́ àwọn banks generally commercial banks ni àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ conventional banks tí a nílé ni a gbọ́dọ̀ mọ̀ wípé dealings wa pẹ̀lú wọn ó ní láti ní limitation ká dẹ̀ mọ̀ wípé à ń deal pẹ̀lú àwọn báǹkì yìí lè dọ̀rú rọ̀ látara làlórí ni torí pé aslan àwọn báǹkì yìí kò yẹ kí a deal pẹ̀lú wọn rárá torí pé kí ni aslo tí wọ́n gbé iṣẹ́ wọn lé lórí òun náà ni arriba owó tí wọ́n bá gbà ní ọwọ́ àwọn èèyàn kan inú owó yìí náà ni wọ́n ti ń yá. Ya àwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n ń gba rìbá lọ́wọ́ wọn lé lórí ọ̀pọ̀lọpọ̀ gbà sí ní àwọn businesses tí wọ́n máa invest lé lórí wọn kì í sọ ṣe ohun tó jẹ́ ṣẹ̀ríà compliance ni ṣe ohun tó ní ṣe tó fọ́lò òfin tọ́lọ́wọ́n ọba ni àbí ò fọ́lò ẹ̀ wọ́n máa invest nínú ọtí wọ́n máa invest nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ṣọ́ tó jẹ́ nǹkan muharramat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìyẹn nìyẹn dọ̀rúrí la fi ń kówó sí àwọn báǹkì tí ó bá sí dọ̀rúrí èyàn ò ní kówó síbẹ̀ and transact afẹ́ gbowó through wọn náà látara dọ̀rúrí ni ló fi jẹ́ gbogbo gbàtà bá ti rí bank eléyìí tí ó tẹ̀lé òfin Islam a gbọ́dọ̀ gbìyànjú kódà kó jẹ́ pé wọ́n rí òfin yẹn tẹ̀lé hundred percent tó bá jẹ́ ninety percent seventy percent náà ló fi ń tẹ̀lé ṣẹ̀ríà irú àwọn banks yìí ló yẹ ká máa patronize àkọ́kọ́ ni pé ojúṣe banks ò ní pé láti lè facilitate movement of money from one hand to the other so iṣẹ́ báǹkì ni wípé kí wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ nígbà tí wọ́n bá fẹ́ gba owó àbí wọ́n fẹ́ fún àwọn èèyàn lówó ìyẹn ni iṣẹ́ báǹkì tí a bá kówó sí báǹkì báǹkì ní charges tí wọ́n ń gbà lórí owó tá síbẹ̀ so tá a bá fẹ́ gba owó wa padà ó yẹ kí báǹkì lè facilitate bá a ṣe máa rí owó wa gbà padà ní ọ̀nà ọ̀rọ̀rùn tí ẹ bá wá wo àwọn pos yìí àwọn nǹkan kan wà tó jẹ́ kí ó ní kùnsínú lóríṣiríṣi ó sì ní ìrújú oríṣiríṣi lọ́dọ̀ àwọn àfáà ìsìn àkọ́kọ́ ni wípé àti rí pé ṣe báǹkì ní pé kan facilitate tá a bá kówó síbẹ̀ bówó ṣe máa dé ọ̀dọ̀ wa padà irú ẹ̀ náà lọ fi ṣe atm gbogbo ibi tí atm bá ti wà táwọn èèyàn rówó gbà ń bẹ ní rọrùn àwọn èèyàn ò ní lọ síbi pos ṣòtìyẹ torí wípé kí ni àwọn tí wọ́n jẹ́ báǹkì gangan látara pos yìí wọ́n make multiple profit torí ń pò ti involve multiple transaction àwọn ọ̀nà tó yí banks gan gbà láti jẹ owó àwọn èèyàn lọ́nà ìtọ́ òun ni àwọn pos lẹ́fìrí pọ́pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn bá lọ sí báǹkì tí wọ́n fẹ́ gbowó wọn ò ní rí owó gbà àfi kí wọ́n ṣe lọ lo pos torí pé tí ẹ bá lo pos ẹ̀yin tí ẹ̀ ń sanwó abẹ́ ń gbowó báǹkì máa já owó yín lákàntì yín àwọn tí wọ́n ń ṣe pos business yìí báǹkì àtúnjà títí wọn náà látara single transaction aside from bank directly ẹ̀ tún ti involve intermediary so transaction yẹn ti di double transaction báǹkì àjáwó lórí transaction tẹ̀yìn ṣe àti táwọn ní pos bí wọ́n ṣe látara bẹ́ẹ̀ báǹkì gan ti make a multiple Eh, multiple money látara multiple transactions ló fi jẹ́ wípé gbogbo ọ̀nà tẹ́yìn náà máa fi rí owó yín gbà ní ìrọ̀rùn àwọn báǹkì náà wọ́n ní í ṣe tẹ́ bá wo àwọn irregularities tó máa ń ṣẹlẹ̀ látara páwọn èèyàn ń lo eh, atm ọ̀pọ̀lọpọ̀ ò kì í ṣẹlẹ̀ bí fáwọn tó bá ń lo pos torí pé báǹkì fẹ́ facilitate wọn dání káwọn èèyàn lo eh, atm gan lọ so yẹn jẹ́ nínú àwọn nǹkan tí a ní láti sọ ẹlẹ́ẹ̀kì nínú tó tẹ̀lé ni pé tẹ́ bá wo function àwọn tí wọ́n jẹ́ pos nǹkankan yìí they are unneeded agents tí báńkì bá ti provide facilities tí àwọn èèyàn fi máa rí owó wọn send tí wọ́n máa fi rí owó gbà àwọn agents yìí kò ń ṣe ohun tí àwọn èèyàn need àwọn èèyàn kan máa wò pé wọ́n create job for thousands of people but iṣẹ́ tí wọ́n create fáwọn èèyàn tí iṣẹ́ bá ti jẹ́ unneeded ó ti máa involve israf nígbà tí mo lè gba owó mi directly tí máa san twenty naira fún bank why tí mo máa ní láti san extra hundred naira which is which become one twenty ní n tó jẹ́ pé báǹkì gan lè provide for me on, uh, directly so ibẹ̀ yẹn ń sìn ó tún ti mú israf dání ìmọ̀ náà náà pa fún ẹni tí ó fẹ́ gba owó through POS ṣó ti yẹ unneeded agent ni tí báǹkì bá ṣe ojúṣe tó yẹ kí wọ́n ṣe ohun tó yẹ kí báǹkì ṣe ni wípé àwọn agent ó yẹ kí báǹkì máa lò wọ́n gẹ́gẹ́ bí POS ni báǹkì ló yẹ kí ó máa sanwó fún wọn ẹ rí i pé ìpìlẹ̀ àwọn service providers gẹ́gẹ́ bí nepa bills àtàwọn utility bills tá a máa ń san ẹ rí i wípé àwọn tó ní tọ́ni bílsì yìí àwọn ni wọ́n máa ń sanwó fún àwọn ènìyàn létà làwọn ènìyàn tún ń chájì service charge tí ò yẹ kó rí bẹ́ẹ̀ torí ń pé àwọn tó ní charges gangan wọ́n ti ń sanwó fún àwọn wọ́n ti fún wọn commission so double charges ni nínú simsaro nínú àwọn nǹkan tó rọ̀ mọ́ òfin agency nínú Islam ó ní pé a gbọ́dọ̀ máa gbowó from both end ẹ ti gbowó lọ́dọ̀ àwọn tí wọ́n ní service gangan àwọn tí wọ́n tún jẹ́ consumers ẹ̀ tún gbowó lọ́wọ́ wọn so gbogbo eléyìí náà nínú àwọn àdánwò tí à ń kó sílé nìní náà nínú tó ṣẹlẹ̀ ni pé ta bá wọ àwọn tí wọ́n jẹ́ pos provider sí kí ni service tí wọ́n gangan àti rí pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ báǹkì ni báǹkì ni kó mọ bá ṣe máa báǹkì ló ń ṣe business bówó wá ṣe máa dọ́dọ̀ wọn easily ó yẹ kán provide ẹ̀ bá ṣe máa gbọ́ owó wa padà easily ó yẹ kí wọ́n provide ẹ̀ gba tí wọ́n provide ẹ̀ òun ló bí iṣẹ́ yẹn so báǹkì ti ń ran káwọn èèyàn máa waste owó ó ràn lọ́wọ́ so nínú àwọn nǹkan tó tún wá ṣẹlẹ̀ ń papá fẹ́ send owó afẹ́ receive owó méjèèjì náà ló ní bá ṣùgbọ́n kan fúyẹ́ sí ìkan ní papá fẹ́ receive owó duty báǹkì ni ló yẹ kó jẹ́ so tá a bá fẹ́ receive owó látara pa fẹ́ receive ó ti dàbí ọ̀gọ̀rọ̀ àwọn services tó jẹ́ wípé àwọn tó ní phone call afẹ́ make phone call wọ́n á ká ya owó tẹ bá yá hundred naira wọ́n á fún yín ninety naira àwọn nǹkan tá à ń ṣe gba three thousand naira fàpẹrẹ tí wọ́n bá sọ pé charges hundred naira ni nínú fi charges yẹn lé lórí àbí kọ́ yọ kúrò nínú naira yẹn torí wípé ẹ fẹ́ tètè rówó yín instead of going to the bank so ó bí wípé ẹ ní láti fi hundred naira kún àbí yọ hundred naira kún ní owó yín. torí pé ẹ̀fẹ́ dé bank so gbogbo eléyìí ló involve rìbá bákan náà tí ọba fẹ́ send owó torí pé fẹ́ send owó tẹ́ bá fún wọn ní three thousand wọn ní two nine làwọn máa send àbí kẹ́ fi hundred naira lé tí ó ti yé ẹ̀hẹ́ but tíbi sẹ́ndì yẹn ó fúyẹ́ torí pé àwọn afáà máa ń wò wípé wẹ̀ bí ìgbà téèyàn fẹ́ rán èèyàn iṣẹ́ ni pé lọ́ba ń gbowó wá ní kóòtù ẹ̀ bá mi mówó ìlọ sí báǹkì ní kóòtù so òun wá lo àwọn facilities tó ní ṣé ó ti yé àwọn èèyàn máa ń wò pé ó ti involve service ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní agbára ni ló fi jẹ́ pé èyí tó dáa jùlọ fún mùsùlùmí tí a bá rọrọ̀ kúrò ń bẹ̀ ó fi wá lọ́kàn balẹ̀ alhalalu bayin walharamu bayin wa baynahuma mushtabihatun àwọn nǹkan tó rújú ó pọ̀ níbi àwọn nǹkan ìṣótiyé àwọn nǹkan tó jọ element of riba ó ti wà ń bẹ̀ àwọn nǹkan tó jọ element of khiyana ká jàǹbá àwọn èèyàn ó ti wà ń bẹ̀ àwọn nǹkan tó jọ mọ́ ríṣù ká ṣe jàǹbá ó ti wà ń bẹ̀ so àwọn ọ̀nà pé ká jẹ owó àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ ó ti wà ń bẹ̀ ẹ rí i pé àwọn tó ń gba owó tú àwọn kíní ìgbọ̀n ara máa ń ní wọn nígbà tó bá ń di pé ẹ fẹ́ gba hundred thousand ẹ fẹ́ gba two hundred thousand tẹ bá wá wo charges yẹn àwọn ọmọ máa bú lẹ́yìn owó yẹn bá ṣe ń pọ̀ sí ni kí dẹ̀ làwọn náà máa wo pókè. Okay káwọn náà tó gba owó ẹ máa rí i pé lọ́pọ̀lọpọ̀ ń gbà mí ní bank àwọn tí wọ́n tún ṣe pos wọ́n ti ní connection nínú bank tí ẹ̀yin ordinary people tẹ bá dé bank ẹ tó àwọn lè máa tó wọ́n lè máa tó tó rántí ní connection tó ráwọn náà tún dọ́gbọ́n bribe lọ́n kan balẹ̀ rówó gbà ìgbà míì tí wọ́n bá ń pín owó fáwọn èèyàn ní bank tó ń ráṣọ̀nù owó ẹni tó fẹ́ gbọ́ndúrẹ̀ tán ni ọ̀ lè rí fojú tẹ́tì lọ àwọn tó ń ṣe pos àwọn agbowó easily torí pé kí ni ó ti di collaboration lórí àwọn nǹkan tí ó ní bá so kọ́nà ọba lékè ọlá kó ṣàánú fún wa kó fi wá ṣe kó ń jẹ́ dáadáa so àwa táwa ń gba owó tù pos náà téèyàn bá ní avenue láti send owó other than pos that would be better ìyẹn ló dáa jùlọ tábà ní ọ̀nà tá a máa fi gba owó wa directly tá à ní pos ìyẹn ni ó dáa jùlọ so kò ń ṣe business tí mùsùlùmí máa ṣe tí wàá wá fi ọkàn balẹ̀ lé lórí torí pé ìrèjú oríṣiríṣi òun ló wà mẹ́ẹ̀ so tí a bá rí ọ̀dà means ohun tó dáa jù nìyẹn kọ́nà ọba àlekè ọlá kò ṣe kó ń gẹ́rọ̀ dá barakallahu